بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه وموالاه قال الحافظ بن حجر رحمه الله في كتابه بلوغ المرام تحت كتاب الصيام وعن أبي هريرة رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال فقال رجل من المسلمين فإنك تواصل فإنك تواصل يا رسول الله قال وأيكم مثلي إني أبيت يطعمني ربي ويسقيني فلما أبوا أن ينتهوا عن الوصال واصل بهم يوما ثم يوما ثم رأوا الهلال فقال لو تأخر الهلال لزدتكم كالمنكل لهم حين أبوا أن ينتهوا متفق عليه àdìsẹ́ lẹ́yìn bụ Bukhari àti Muslim lọ́gbà wa látọ̀dọ̀ Abu Hurairah kọ́lọ̀ nkọ́yọ́ ní ti wọ́n ní Abu Hurairah kọ́lọ̀ nkọ́yọ́ ní ti yìí pé òjijì ọlọ́run sọlọ́lá àdìsọ́lá ọkọ̀ fún wa nípa àlùmọ́kọ́ pé máa gba àwẹ̀ àgbà kéèyàn méjì wọn. láì jẹ́ pé yóò sinú láì jẹ́ pé yóò jẹ bàálù olùsí ọlọ́sọ̀rọ̀ làlù sọ́lá ọkọ̀ fún apá ẹ̀. فقال رجل من المسلمين أقول kan nínú أو mùsùlùmí إذا àtọ̀rọ̀ ẹgbẹ́ ìrẹ́ òjijì débi wọn mú ní gáàgbé àgbáyé fún tiẹ̀ kí ló dé torí káwọn ọmọ gbà ń kà wọn ètùtù ọlọ́pàá àyọ̀ fẹ́ràn wa sọ pé wà á yí kó mi ti ní èwo ló lè dàbí mi nù yín ẹnì àbí èmi á máa lu òru mo ní rọ̀bì wọ̀rẹ̀ sí mi lọ́lọ́ọ̀bá àlùjọ́ máa fún mi ní ìdí àbí bímù. فلما أبوا أن ينتهوا عن الوصال ngbàtí wọn wà á jáwọ́ níbi kí wọn máa bàbá yìí bò wá sọlá bíi ti ìyàwó mọ́ni òtí ọlọ́run sọlá lọ àdìwọ̀ sọlá òun náà wàá bá wọn kan mi láwùjọ àkàrà nìkìlá lòdàdì tùkùm tí ìlẹsẹ tù tó bá yẹ kí wọn lọra tí ọyọ lónìí ni wọn ìbá tó gbà kẹta bọ́ bá jẹ́ pé yìí náà wà lágbára tẹ́lẹ̀ bá mi ṣe kọ̀mpitíṣẹ́ pọ̀ kalimu náà kele lábò àbúrò rẹ̀ àbẹ́ gbé ọ̀dà bẹ́ẹ̀ ti ń bá wọn wí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tọ́tọ̀ yìí kéyìn náà abọ̀ ayé ń tọ́kù nígbà tí wọ́n pọ̀ tí wọ́n jáwọ́ níbi àgbàyíbo àgbáyípo òun náà níbi ìyàn gbogbo ìjọba ìdìra wọn. èyí tó kéré jù lọ́rọ̀ àwọn onímọ̀ tẹ́ ń lọ lórí ẹ̀ náà ni pé mọ̀kúrú ni ìta kó ìlú agbẹ́sí téèyàn bá gbà ó ní ọláwẹ̀ ṣùgbọ́n àfẹ́ tó tẹ̀wọ̀n pé tí Islam bẹ́ẹ̀ ni pé ká lókun láti fi àwọn ìbáàdà yòókù náà nígbà tí èsì àwẹ̀ nìkan ní ìbáàdà nígbà tí ìyàbá rí pé òun lè mébi mọ́ra táàdì títí àti dìde lọ kí òun tọ́wá di wàhálà fún yóò kó bá ìbáàdà mi yóò kó bá ètò ìfẹ̀mí gan ọfẹ́ jáde ní ọfẹ́ lọ dùgbẹ́ ni nǹkan kẹsẹ̀lẹ̀ lójú ìgbóni ìdíkọ́ sáré ni tó ti gba àwẹ̀ ọjọ́ kan àtàbọ̀ sára tẹ́lẹ̀ tó fún àbọ̀ ọjọ́ kan. tó yóò di tòrò fún òtí ọlọ́sọ̀rọ̀ la yọ sọ́ra fẹ́ pé ká má gbẹ àgbẹ̀ yìí ẹlẹ́sìn ìdáàbò nínú hadithi yìí pé gbogbo tọ́ba ìfúnmọ́ ọlọ́run tá a mọ̀ sí ìbáadà ọgbọ́dọ̀ wà ní ìbámu sí nínú ọlọ́run àti àdìsá nínú ọ̀sọ̀rọ̀ báyìí jẹ́ ìpẹ́kù lé báyìí pé ara ẹ̀sìn náà ni kọ̀ bá ìsìláàmù tòkè yòrò ní pé òun lágbára jẹ́ wọn gbá ẹgbẹ́ méjì lera wọn àbẹ̀tẹ́ mẹ́ta lera wọn kọ̀ bá ìsìláàmù kéyìí òkú òun fẹ́kọ́ lọ́wọ́ gbàdúrà àwọn kọ́ wá dídú látàárọ̀ lágẹ̀yà àtúbà ṣe ìdáyìlá títà ṣáájú àná ìjọba dídú kò bí ẹ̀ lára ọ̀sán ọ̀la rẹ̀ tó fi àjẹrà ẹ̀ yóò sí nínú ìbádà ọlọ kéèyàn sára rẹ̀ lóhùn òun ò ní kú làbẹ́ òun látàárọ̀ dalẹ́ òun fi ṣe ìbádà fọlọ́ ọ̀n sára rẹ̀ jẹ gbogbo tí ọba jẹ ìbádà tí yóò fi sin Ọlọ́run tí ẹ̀fẹ́ fi fún Ọlọ́run ọgbọ́dọ̀ jẹ tuntun tí Ọlọ́run gan ló ní tẹ́ bá ṣe nǹkan yìí ẹ̀ ẹ́ fi fún méjì Ọlọ́run tó kágbáwé ọjọ́ kan ká dínú ká jẹ tààrí ńlá fi fún Ọlọ́run ju káwá sọ yìí pé àgbà àdìgbò àgbà àgbàdìgbò lọ. ẹlẹ́ẹ̀kẹta náà àǹfààní tó wà ní àdìgbò òun náà ní tó ti ọlọ́run sọlọ́lá àlùfọ́lá ó ní àwọn àbáyé ó ní àwọn nǹkan tó jẹ́ ẹ̀ka tiẹ̀ nípa òfin àti nípa ìṣesí àdámọ́. àfàwà Muhammadu sọ́ọ́dẹ̀ Sudani ó fi kíra àtọ́tò ní àbọ̀ ìtòlù mùsọ̀fà bí ìlẹ̀lẹ̀ ìlúkù ìwádìí jàpá àbọ̀ ìtòlù mùsọ̀fà bí ìlẹ̀lẹ̀ ìlúkù ìwádìí jàpá. àwọn ẹ̀ka ti ń bẹ fún àníbọ̀ sọ́lá lọ́wọ́ àlùfọ́lá ní ìwọ̀ntúnwọ̀ntì tí ò sí àbẹ̀jù ń bẹ tí ò sì sí ìwà àgọ̀ ń bẹ ní àti ètò ọwọ́ àtàlàyé ló ń ti fi okun sọ́nà oríṣiríṣi. àwọn ànábì ọlọ́run ní àwọn ẹ̀fà tí nípa òfin àti nípa ìṣe ànábì wa Muhammad sallallahu òun náà tún ní àwọn ẹ̀fà tiẹ̀ lọ́tọ̀ nípa òfin àti nípa ìṣe nípa òfin ọlọ́run yóò dábàá lórí sallallahu alayhi ìyàwó lọ náà tóbìnrin bá wá bá tó ló ń pera rẹ̀ fún àdúgbò sàlám láì ní ní owó orí nú ọlọ́run yọ̀ǹda fún pípọ́ fẹ́ bọ́lọ́run ti sọ pé kíni o káàdì sọ̀tàlákà mi dún ní mọ̀kìnrin wà múra àtà mọ̀kìnrin tani ń wá àbáṣe náà sàhálì nàbí ń àròdà nàbí ju ayé sẹ̀kí ha káàdì sọ̀tàlákà mi dún ní mọ̀kìnrin ọlọ́run ní ìwọ nìkan ló lélẹ́yìí àwọn mọ́bí ọ̀gbọ̀dọ̀ tó wẹ̀ ìwọ̀n.

ó ní òun á máa kírun fún àwọn àlùmọ̀ òun lọ́dọ̀ ó sì máa fi ibi ẹ̀ ń ṣe lẹ́yìn tí ọmọ fi hàn òun ìgbà mi yóò ah, á ṣe báyìí tó ọlọ́run fi òun rí ní ẹbí ẹ̀yìn èèyàn gbọ́dọ̀ pé òun náà ti wá di ti súnmọ́ lọ́wọ́ òun tó nínú ìdẹ́sí rẹ̀ náà ní pé òtí ọlọ́sọ̀lá là àlùfẹ́lá ó ní òun á sùn tó sì gbé yí pé ọba yóò máa fún ní oúnjẹ jẹ àti oúnjẹ nǹkan mímu lójú sọ wípé ìmọ̀ ọlọ́run tọ́lọ́run fún tí ò ní lè rí lọ́lọ́run ṣe é fún ìgbéyìí ń o. èmi a máa lo mọ́jú tuntun ọlọ́run bá ń fomi ní ìdíjẹ àti ìdímù. lẹ́yìn eléyìí inú àǹfààní káàtó nínú àdìsí òun náà ní ní bí ilé tẹ́sù ṣàwáàlì oṣù kẹwàá ní Islam tọ́tẹ̀lé Ramadan tọ́ba ti lè yọ haramu ní kéèyàn gbàwẹ̀ ní ọdún haramu ní kéèyàn gbàwẹ̀ níjọ ọdún tọ́ba gbà kò ní. tọ́ba gbà kò ní tọ́ba tèmi rí rẹ̀ kalẹ̀ tẹ́lẹ̀ kọjọ́ wo tó ní ìlérí wọn wúlò lórí pé gbogbo ìlérí tí wọ́n bá ti takùtọ̀ lọ́wọ́ kò láǹfààní pé òun ọ̀jẹ̀ ń jẹ olóúnjẹ tó sì haramu ni ìbúra tó hù mú tẹ́ pé haramu ni tó búra lé lórí mú tẹ́ kò sí kankan fún tó kó túbà lọ́dọ̀ ọlọ́run èèyàn gbọ́dọ̀ búra lórí nǹkan haram tó ti ézì so ìwà tí èèyàn bá búra lórí nǹkan halal ni lórí túláàsì kó mú tẹ àbí kọjá yìí pé ìmí ìbẹ́tọ́ bẹ́ta rẹ̀ kọ́ wá sí nǹkan bẹ́ta wọn halali náà méjèèjì o ìwé tó búra sí so ọlẹ́ẹ̀sì fi nǹkan wá rí bá eré ìsì bẹ́ta kó o ti ézì o búra yìí pé ìní tẹ̀lé ọ lọ ibi ìgbéyàwó tó lọ tí o ti jẹ́ pé nǹkan haram kan bẹ́ẹ̀ àdéhùn sáà sọ pé kéèyàn ó wo ètò lóore ẹni kó ṣe kọ́ wá tẹ̀lé lọ kọ́ wá ti kàfàrà gbọ́dọ̀ sí ẹ́ńtì ọlọ́ọ̀bá nìkan ni ọba onímọ̀ ọ̀ òtí ọlọ́ọ̀sọ lọ́la àríwọ̀ sọlágbà ti ń rí ìlétésù shawwal ọwọ́ atúnu ṣùgbọ́n wá kírun orí tó wá jẹ́ wípé tí ìbá ṣe wípé àwọn rí ìlétésù ni òun ìbá ṣe kí ni o òun ìbá tún ẹ tẹ̀síwájú pẹ̀lú wọn. àdìs sọ́tẹ̀lì lè Imam Ibn Hajar sọ pé rọwá al-Bukhari wa Abu Dawud wa lọ́gbọ̀lá Imam Bukhari àti Abu Dawud lọ́gbà wa gbagbolo rẹ̀ gangan Imam Abu Dawud lónìí Imam Bukhari àti Abu Dawud lọ́gbà wa gbagbolo rẹ̀ Abu Dawud lónìí ọlọ́rọ̀ wa látọ̀dọ̀ Abu Huraira ọlọ́run kọ́ yọnu sí i ikú òjijì ọlọ́run sallallahu alaihi wa sallam sọ pé man lam yada' qawla zuri wal 'amala bihi wal jahl falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu olóòtú ọlọ́run sallallahu alaihi wa sallam sọ pé ẹ̀ńtí kọ̀bá gbé gbólóhùn èké jù lẹ̀ gbólóhùn rọ tó múrọ lọ́wọ́. tí ò ṣe kò ń jẹ́ òdodo ó yàtọ̀ sí tọ́sẹ̀lẹ̀ ẹ̀ ń tí ọba gbé jùlẹ̀ wàlẹ̀ amẹ́lẹ̀ bíbí àti máa tẹ́ pẹ̀lú rọ́ bó ṣe sọ iná ló tún ṣe follow up láti disguise èèyàn láti tàyàn jẹ wàlìjáhàl àti ìwà ìmọ̀kan àbí ọ̀rọ̀ àìmọ̀kan tí ọba ẹ̀sìn tọ́lọ́ mu ó sì wà àwẹ̀ dídé ń bá oṣù bọ̀ náà ní ń bá lọ. falaysa lillahi fi an yada'a ta'amahu wa sharabahu ọlọ́wọ́ bá òní bùkátà sí kí ó gbé oúnjẹ rẹ̀ lẹ̀ àbí nǹkan mímu rẹ̀ lẹ̀ kọfẹ kan máa ń gbàwẹ̀ ọsàn gbàwẹ̀ nígbà lọ ìtumọ̀ rẹ̀ nìyẹn. nínú àwẹ̀ nínú ẹ̀kọ́ àwẹ̀ ní pé báwẹ̀ ò tí ì dé kó jìnnà sí ní ọ̀dà báwẹ̀ bá lọ tán kó jìnnà sí ní ọ̀dà táwẹ̀ bá tún wáá dé ọjà ìpè ìjìnnà sí ní ọ̀dà rẹ̀ yóò tún wáá pọ̀ sí bọ́lá ń ṣe fi iyì fún àwọn ààyè kan lórí ilẹ̀ ju ààyè kan lọ bẹ́ẹ̀ náà ló fi iyì fún àwọn àsìkò kan ju àwọn àsìkò kan lọ. ìlú mọ́kà ọlọ́run fún lọ́wọ́ bẹ́ẹ̀ náà ní ìlú mọ̀jínà ó sì lẹ́nu àlà ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ pé al-madinatu haramun ma bayna 'a'ilin wa zawj man ahdatha fiha hadathan aw awa muhdithan فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منه صرفا ولا عدلا láàyè bí ọ̀sẹ̀ yìí inna ibrahim harrama makkata wa inni uharrimu madina ó ní ànábì ibrahim alayhi salatu wa ọdún lọ́ọ̀dọ́ ìlú tí wọ́n kà ó sí ààyè ọ̀wọ̀ ó ní èmi náà ti fi tọrọ lọ́dọ̀ ọlọ́run tó kó madina náà láàyè láti òkè òkè báyìí òkè ayé àti báwò madina haram ẹ yòówù tó bá dáadáa lẹ̀ kan nú ẹ̀ tí jẹ mẹ́sìn àbí aládàáda lẹ̀ kan fún ilé pé ọ̀kárí ṣé bọ́ǹbù lọ́fẹ́ máa yìn máa yìn máa tálù wọn ó fún ilé mọ̀dínà fáàlì ìdá ànàtìlá ìgbésìnà sí ìfẹ́ ọlọ́yọ̀ ọmọ ọbẹ̀ lórí ẹni bẹ́ẹ̀ wal ìpè àwọn ìpè àwọn mọ́mìnì òdodo yọ ọmọ lọ́ba oníláyé kábàlù láhùn nínú sọ́rọ́fàlì nẹ́ẹ̀sì làtọ́ bá yẹn ọlọ́run nígbà wàlá ájílá ìwọ̀n ọ̀ràn yẹn tó bá ti nínú ẹ̀sìn ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run fún àwọn àyè yẹn ní ọ̀wọ̀ ọlọ́run tó ń ìgbé mọ́ àmì náà tó bá ti wọ ó ti di kíni bọ́bá ti ẹ̀fẹ́ tẹ̀kẹ́ tẹ́lẹ̀ ẹ̀rọ tí ó fi jáde làbí ẹ̀ máa rí ti kọ́ jáde tí ọba ti jáde ẹ̀ máa wò ó tí ó fi jáde tí ti sọ lọ́hùn fún dáadáa bẹ́ẹ̀ náà ni bá sa aburú ó rí bẹ́ẹ̀ ọ̀pọ̀ ju àwọn àsìkò irú ẹ̀ náà ashiru ìdòlè ashiru muharram ọjọ mẹ́wàá àkọ́kọ́ afọn ashiru ìdòlè ìjà ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ìdòlè ìjà bẹ́ẹ̀ náà ni ashiru làájì àwọn àsìkò yẹn ọlọ́run fún ní ọ̀wọ̀ bẹ́ẹ̀ náà ni rọmọdán bó o tilẹ̀ kọ́ tó nínú rọmọdán ó lé tó fi kejì yóò ó ní rọmọdán bí pẹ̀lú ẹ̀rí wípé ọwọ́ àánú àdìsí pé káàní nàbíyí sọlọ́dà àlùfẹ́lá ajíwádà máa yẹ fún òbí rọmọdán àdéhùn sọlá máa máa tọrẹ ní gbogbo àsìkò ṣùgbọ́n tó bá dín ní rọmọdán ìtọrẹ rẹ̀ fún wa ju àwọn àsìkò tó ṣáájú ọ sọlọ́dà àlùfẹ́lá àsìkò táwa fẹ́ ti gbàwẹ̀ nínú ẹ̀kọ́ náà ni pé ká máa sá fún ẹ̀ṣẹ̀ ká máa sá fún tí ọ̀dà kó lè a jẹ tírénì fún wa nígbà tí rọmọdán bá lọ tán ẹ ń bá wa jẹ ìṣèbùsọ wọnú rọmọdán ọ̀rọ̀ rẹ̀ ìfi rẹ̀ ní ń tí ọjà àkójú padà ànábi wọsán lọ àlè wọsán sọ pé wọsán fàánì bí àwẹ̀ tí ń gbà ìtumọ̀ nìyẹn bí tí ń gbà ìyẹn gbà kọ gbà èdè bọlọ ní wa ní mọ́nú ẹ̀sìrẹ́sìn tó fi lè gbọ́rọ̀ kalẹ̀ òun náà ní kámọ̀ yìí pé kọ̀sáǹfà ní kòtí bá dáhùn sàn di àrẹ̀ sígbà. àwọn kàkàhà àti ẹgbẹ́ alágbèyé fa ẹ̀sìn wọ́n ní ọ̀rọ̀ wo lè yàn ọ́ sọ káàbì sọ pé àwẹ̀ rẹ̀ ti dá ìṣesí wo ni ó ṣe káàbì mọ̀ yìí pé à ilé o ti dáwẹ̀ tó ti yàtọ̀ sí àwẹ̀ tá a kàálẹ̀ nípa agbẹ́bẹ́yà ó súnmọ́ obìnrin ẹ̀ tó ọjà owó mu ni o ti dáwọ̀ tí o ní túbọ̀ ní àtọ́ gbàgbéra ṣùgbọ́n ń ka sí ọ̀rọ̀ sísọ àbí ìwà wíwú tí ọ̀dà tí ò sínú ń tẹ́lẹ̀ èwo ni ọjà wọ́n ní ìyókù láàrin wọn àtọ́lọ́ nìkan ní ọmọ ni àwọn òní sọ pé bá ti wá parọ́ kan báyìí ká sọ pé máa wulẹ̀ lọ jẹun máa wulẹ̀ máa gbàwẹ̀ lọ àwọn tí wọ́n sọ tọ́jẹmọ́ bẹ́ẹ̀ náà ní ibnu hazim gọ́ọ̀yì so ibnu hazim gọ́ọ̀yì ó gúdù pọ̀npá hadith àléébù bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ pàtó èyí sọ̀rọ̀ tèmi o ọ̀rọ̀ tí muhammed lamin ṣe ṣe ṣe ni nínú síra rẹ̀ nínú mọ́lẹ́hàkù mọ̀gẹ́síra tó tó tó lè fẹ́. onímọ̀ ajé ìgbìyànjú tó tọ́ tí ò sí èméjì bẹ́ẹ̀ inú àfa mùsùlùmí ni ṣùgbọ́n ń pa ọ̀rọ̀ fíkìrù jùmọ̀rù lùlẹ̀mà àwọn bìjọ́rìtì àwọn àbá wọ́n súnmọ́ òdodo ju ibùdó hasan lọ lẹ́yìn ìgbà náà lọ́sẹ̀ wàá sọ àwọn mọ̀sáìlù sọ wípé ibùdó hasan ò lè ní àǹkà fún kò lè ní èsì fún àti kó lo sí kó lo táwọn àbá sọ onílẹ̀ kìyàt ìgbóǹgbìn ọjọ́ ṣe kìyà sùnú fíjù àti fi ọ̀rọ̀ ìsìn sọ. ntàfẹ́ ló bẹ̀ ní gbé èèyàn gbọ́dọ̀ pé ẹnìkan ó parọ́ ma yàn jẹun mọ́wùlẹ́gbà wẹ̀ lọ́mọ́ kò sí ìhùn ní Islam. yí ọ̀dà yí ọ̀dà ìmọ̀ wẹ̀ èèyàn lè fi kọ́mọ́ láwẹ̀ lọ́dọ̀ Ọlọ́run lè sọ̀ká wá pé a ah, pẹ̀lú tó ṣe yìí àwẹ̀ rẹ ti já àgbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ gbogbo díẹ̀ sì tó ẹni tó ti yàn tó lórí ó lè gba owó ọwọ́ rẹ̀ àti ó lè gba àtẹ̀sí rẹ̀ ó ti bà rẹ̀ nínú Ramadan kọjá bí òṣèlú Ramadan ta ikú ti ọjà ìwádìí pé wọ́n á sọ fún afẹ́fẹ́ lọ́mọ jẹun tó ṣe ìburú pọ̀ ọ̀ láwẹ̀ lára ọ̀ kọ̀ lọ́ba rẹ̀ tòtí tó o ṣe ìkó burú o tún wá wà nù awẹ̀ tó o ti ń gbékí ládá lọ́dọ̀ ọlọ́run lórí àwọn tó ń bá wọn so ibi tọrọ wa tí ọmọ nìyẹn àdìs sọtẹlẹ yìí Ibn Hajar sọ yìí pé Mustafa kuna alayhi Imam Buhari àti Muslim lọgbà wa wọn lọ gbọlẹ Muslim gbọlẹ òsọ wa lẹ́yìn Imam Muslim lónìí wọ̀dáadá fi riwayati nínú ẹgbà wa mi ó ti àlékún fi Ramadan ó ti àlékún rẹ̀ sílẹ̀ ó ní ọ̀rọ̀ yẹn wá látọ̀dọ̀ Aisha fọlọ́fọ́ yẹn ló fi ọkọ̀ yìí dé káàdà nàbí yìí sallallahu alaihi wa sallam yuqabbilu wa huwa sa'im wa yubashiru wa huwa sa'im walakinahu kana amlaka li irbihi. ó ní òjì ọlọ́run sallallahu alaihi wa sallam a máa fi ẹnu kan lára ìyẹn nípa ń tó sì wà nú àwẹ̀ a sì máa fi ara kín òun tí wọ́n fara kan tó sì wà nú àwẹ̀ ṣùgbọ́n o ẹ gbàgbé o àìsàn sọ̀rọ̀ pé òun ló ní kápá òun ló ní kápá lórí ẹ ẹ òun ló lórí pé òun ò níjà tí wọ́n bẹ lásìkò jẹ́ yìí lọ ẹ̀yin tí bẹ́ẹ̀ bá dán wọlé yíwọ́ o ìdí sọ nìyẹn tẹkbíìrù náà ní kìsìn ó lè jẹ́ fẹnukẹnu ó lè jẹ́ fẹnu kórí tẹkbíìrù náà ní nínú èdè lárúbáwá so ọmọ èèyàn tí yàn dé tọ́fẹ́nu kan lórí so tẹkbíìrù náà nínú èdè lárúbáwá ó yìí sọ pé wàhùwà sọ́ọ̀ìmù nínú ààyè mi yọ sẹ́kù wà wúwà sọ ìmú ń fi Ramadan fẹ́ẹ́ sọ Ramadan gan nígbà ẹnu èèyàn kan obìnrin lẹ́nu abọ́kan lórí abọ́kan lápá kò sí tó ní bàjẹ́ lára àwọn èèyàn kò sí ní ti ń já kò sí ti ń já wọ̀ ńlẹ̀ wà wúwà sọ ìwà ìbá àṣẹ yọ fara kí òun tó ti gbà wẹ̀ mo bá ṣára ní èdè lárúbáwá láti di bíṣíra ni ẹ eh, láti bi ẹ bíjìrà ẹni kójú otu lóyìn otu duka wọn pè ní sọtọtò wájú tó bẹ́ẹ̀ náà sì ni láti bi bíjìrà ara ní a fi ń pè àyàn ní bani bàṣà abara tó ara rẹ̀ ọkàn ara rẹ̀ ẹni bá a ṣùgbọ́n wàá máa lò fún jìmọ̀ ìtùgbómi lò ọlọ́run bá tọ́nu koran pé falhana bá ti rúbùn náà wà bùtẹ̀ gómà kàtàbà lọ́ àbùdá abẹ́ ẹ̀kọ́ ni tó wàlá tó bá ti rúbùn náà wà á ń tún fìlì màsáàjì tó mo bá ṣára yẹn ń bẹ̀ wọn súnmọ́ bẹ̀rẹ̀ ọ gbọ́dọ̀ wà á tú ilé ìbẹ́ o kọ́ ọkọ̀ tìmọ̀ lára ọ ti gbọ́ ọkọ̀ ọmọ kìnnìyàdì tó àti tẹ́ nìyẹn o gbọ́dọ̀ kó ti yé sìn irú ẹ̀ náà wá mi ti háyì tóbìnrin kan kọ̀wé kí n tu sí jìmá lórí ìjẹ́ pé kọ̀lọ́bà yẹn kọ̀lọ́bà yẹn ìfarakín ara nìkìlẹ̀ ẹ bá fẹ́ sọ pé jìmá òun ni ajẹ́ pé yọ mẹ́rin wá bóòrò di èsì so níbẹ̀ bá sọ pé èèyàn èèyàn bẹ̀rẹ̀ ẹsẹ̀ kan with immediate effect ẹ sọ pé bàtà bìtọ̀ làmẹ̀ tó mo ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn immediately gbàtẹ́rù tó làmẹ̀ láti lè bá aṣara náà ni ẹgbẹ́ ìdí mo bẹ́ẹ̀ ti gan bóyá ọwọ́ lè yìn yẹn fi ṣe ni ọwọ́ rẹ̀ ń kàn ó sì ń ṣe lọ. so anabi wa sallallahu alayhi wa sallam ọfara sàrà àṣà ló sì jẹ́ pé ẹ̀sìn gbà wọ̀. àǹfààní táwọn inú hadith yẹn nínú ẹ̀ pé àwọn nǹkan wọ̀nyí ọ̀já wẹ̀ àwọn táwọn pè ní mọ̀kọ́dìmọ́ síbi jìmọ̀ àti. ìdíyẹn kọ́kọ́ máa ṣe kó jẹ́ ibi yọ wà fún mi gangan ìdíyẹn kọ́ máa ṣe nkọjá rẹ̀ àǹfààní ẹlẹ́gìí dáwà bẹ̀ ni pé sádù gẹ̀ríà ọwọ́ àgẹ́rì sínú gẹ̀ríà sádù gẹ̀ríà náà ni pé kéèyàn ọkọ̀ sí tọ́ba lè fa àìdá tọ́ba ti mara rẹ̀ káwé tó dé rẹ́rẹ́ pé tọ́ba ti lè bẹ̀rẹ̀ báyìí kì í gbọ́ kì í gbà ara bá tó ìlẹ́pẹ̀ mọ̀tòdì ti sọ wípé tóbìnrin bá ti ń ṣe ẹ̀yọ́ òun ìbá sọrí bẹ́ẹ̀dì kan náà tó owó kófin ni o báwọn oníjọ sọrí bẹ́ẹ̀dì kan nígbò tí mọ́ra rẹ̀. mo rò pé tíyẹ́sì pé ọ̀rọ̀ ibùsùn tiẹ̀ ọ̀tọ̀ ibùsùn tó ọ̀tọ̀ ìwọ̀n tí yéèdà bá ti parí àlìjọmọ yìí lura wọn bọ́bá di ebi sìn bí ọba ti bèbí sìn kò sí mo rò pé yorùbá mi ti yé tó ìwádìí tó ti lọ ó lọ ti kà nínú àdìsí làlákè ewé ẹ̀yìn káfẹ́nu kó bí àbí káfí arapá la nínú àwẹ̀ kò sí kankan ọmọ abarapá lẹ́yìn ìgbà tó ti bẹ̀rẹ̀ àwẹ̀ tò tí ó wà fa wàhálà kára rẹ̀ ò ní balẹ̀ mọ́ àgbàdo bá tó tètè tó ìdáyìn àìsàn ti kọ fi kún yìí pé wàlà kíndàhù amúnáka nìkiri dídì ànábi wọ́sọ́lọ̀ lọ́wọ́ àlè wọ́sọ́lọ̀ ló ní ìkápá lórí ojú kòkòrò rẹ̀ jẹ̀yìn lọ́wọ́ irúgbù yẹn wọ́n ní bákàrù ní jẹ́bẹ̀ẹ́ nǹkan ọmọkùnrin. àdí ìsọtẹ́lélẹ̀ Ibn Hajar sọ pé rọwá olùbùkárì Imam Bukhari lọ́gbà wa ìtumọ̀ ìgbà àdí ìsọtẹ́lélẹ̀ ni látọ̀dọ̀ Abdullahi ibn Abbas fọlọ́nkọ́ yọnu bíi ó ní ọgbà látọ̀dọ̀ ẹ̀fíà ní nàbíyà sallallahu alaihi wasallam ihtajama wa واحتجم وهو صائم Ànábì sallallahu alayhi wa sallam ó dégò lẹ́ńtọ́ wà nínú Mẹ́kà ó wà ní Baladul Haram واحتجم وهو صائم ó sì dégò lẹ́ńtí ń gbáwẹ̀ dídégò yẹn òun náà ni wọ́n pè ní hijab ìyẹn ìsáwọn Haúsá máa ń ṣe ibi tẹ́jẹ̀ bá ti sí lára bóyá igbáyà ni o bóyá ìpàkọ́ ni o bóyá ìjìká ni o bóyá ẹ̀yìn ni o wọ́n fi ìwo ẹran wọ́n fi síbẹ̀ wọ́n ti fi ní òkè wọ́n wà máa fà á wọ́n wà máa fà á wọ́n ti sin gbẹ́rẹ́ tó tó fi sí wọ́n wà máa fà á sí ẹ̀jẹ̀ ó fi wá jáde bí ẹ ti ṣe nígbà kan àwa náà ti bá ètí ìgbà tó dínà lọ rẹ̀ rẹ̀ ṣùgbọ́n ọ̀làjú mi ti dé nìsín débi pé wọ́n ti lo plastic so àwọn sàájú ti ṣe àwọn míì nígbà tí wọ́n ti approve ẹ̀ lọ́dọ̀ wọn wípé ọwọ́ àánú ọ̀nà tí yàn ti ń de ìwòsàn tọ́ra àwọn wẹ́ẹ̀tì ọ̀gbà títí wọn so wọ́n lọ́wọ́ àánú ọ̀nà tí yàn ti ń de ìwòsàn wọ́n ti legalize ẹ̀ wọ́n ti product àwọn nǹkan míì tí wọ́n fi lè máa ṣe tí ó fi wà hygienic tí ó lè jẹ́ pé nǹkan ti ti fa hygienic kan fífọ́ rẹ̀ ò ní tó wọ́n tún fi fa tẹlẹ̀ omi yọ tó wọ́n sì lè lu ẹyọ kan tí wọ́n sọ ẹgbẹ́ bá ti dùnú ìyẹn ti lọ ìyẹn wọ́n tó mú mi àbí ẹ̀kọ́ tí lọ sterilize tí lọ sterilize kò tó bá ti sterilize wọ́n lè tún lò padà. níta wa pé kẹ́jẹ́ òkú lára ìtumọ̀ àdìsí yẹn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bá lára ọ̀pọ̀lọpọ̀ ti máa báwẹ̀ jẹ́ nǹkan tó bá wọlé mu bí jíjẹun sí inú mu ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ lórí àdìsí nípa ìtumọ̀ rẹ̀ ni àti lálàáfíà rẹ̀ ni àti pété gbólóhùn rẹ̀ kó ṣe wá nù ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ àdìsí tó wá tẹ̀lé méjì tó tẹ̀lé yọ yanjú àwọn ìṣòro tí mẹ́ńbẹ́ èyí tó tẹ̀lé sọ yìí pé. ọ̀rọ̀ wa lọ́sọ̀dọ̀ eh, ibùdó ajá ìgbà pé rọ̀wá wùlẹ̀ àwọn àtàbù mẹ́rẹ̀ àwọn àtàbù mẹ́rẹ̀ ni yẹn gbà wá ilẹ̀ nìkan wọ́n sọ wa ìmáàmù ahmadu pé sọ wà anna nabiya sallallahu alaihi wasallam ata ala rajulin bíbágé ọwọ́ asọ́dọ̀ ọkùnrin kan ní bàkì bàkì ìsáàmà wọn náà ní bàkì ìlú zarpat lọ́wọ́ ní Madina nítòsí mọ́tàláṣí ànábì sallallahu alaihi wasallam wọ́n fi ń ṣe ọjà níjọ́hún ìjẹ́ lọ́jà ìgbélé obìnrin kan ní wọ́n ti lọ́mọ pẹ̀lú àkọ́kọ́ níjọ́ jimá wọ́n jẹ́ wàá pé kejì ní mọ́tàláṣí bàkírù garqad ìbẹ̀rẹ̀ àwọn sọ̀tàn sọ pé àwọn yahudi wọ́n máa gbin wọ́n máa gbin igi tá à ń pè ní garqad lópin ayé ṣé gbogbo omi ni wọ́n máa káàkiri yahudi pé yahudi ló yahudi ló wàá mú àfi garqad yẹn nìkan tó bàkírù garqad yẹn inú ọjà ni ṣùgbọ́n wàá sọ pé ata ata ọ̀sọ̀ pé ànànà yìí ọ̀sọ́lá ata àdàrọ̀ jìnnì bí bàkírù yẹn ibi anabi wa sallallahu alayhi wa sallam ọwọ́ abá ọkùnrin kan ní bàtí yẹn wọ́n wọ́n yá sẹ́jú mo fi Ramadan ó sì ń ṣe ó ń dégùn fẹ́ nìkan ó ń bá fa ẹ̀jẹ̀ ara rẹ̀ kú ẹ̀jẹ̀ tí ọ̀dà ara rẹ̀ kú nu Ramadan fàkàlì olóòtú ọlọ́run sọ̀rọ̀ wa sọ pé afọ̀rọ̀ alhaji wàlmáhajù àti ẹni ń bá yẹn dégò àti ẹni ń dégò fún àwọn méjèèjì ti wọ́n ti wọ́n ti sínú wọ́n ti sínú so àwọn onímọ̀ sọ yí pé alibaki ìlú wọ́n ní àdìsí wọ́n ní kejì tó wọ́n jìnnà ló ti ṣẹlẹ̀ pé ní mọ́ta ni ṣùgbọ́n bàkí yìí bóyá ń tọ́wà lọ́pọ̀ ló ń tè fẹ́ gba àdìsí wa ni pé bóyá gbogbo ọjà ni wọ́n mọ̀ jẹ́ bàkí èyí tí ó sọ pé ọjà tẹ̀gẹ́dì sí ní mọ́kà ọwọ́ aṣọ pé bàbí yẹ so gbígbà tí yẹn wà ní Saudi tí incident kan ṣẹlẹ̀ sí accident kan ṣẹlẹ̀ sẹ́nìkan fáànù jábọ́lé lórí lọ́ba bù lórí wọn bá sáré gbé lọ sí tù kò sójú wa gbà tí wọn fi gbé lọ sí tù wọn gbà tá a dé pẹ̀lú chairman nàbà kẹjọ nàbà rò pé ah nǹkan bá ṣẹlẹ̀ sí lágbájá nǹkan kan ẹ pé eh, bá lọ sọ ẹ ń bọ̀ lọ́wọ́ wà báyìí màmá kan bá dá wọn ní àti gbẹlọ adé ọ̀yọ́ so wéjì <laughs> ó ti gbàgbéra pé oṣù ẹ̀sìn ní nàìjíríà rárá ó rò pé gbọ́ tútù ni máa ń jáde ọ̀yọ́ fún ẹ̀ pàdé ọ̀dọ́ tó mọ̀ ọ̀dì ní ibi tó ń gbé bàdàn <laughs> so àmọ̀ àmọ̀ àmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní irú ẹ̀ lọ́sẹ̀rẹ̀ sẹ́yìn yẹn pé balibaki baki garga di madina ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ọkẹ́ dàpọ̀ alibaki ní dàpọ̀ pé ọjà mo rò pé ti yé ń sìn tọ́yì nígbà tó wá sọ pé after alhaji wal mahjum àwọn onímọ̀ sọ pé ìtumọ̀ rẹ̀ òun náà ni pé kọ́dí pàápọ̀ sábàbà ìtàn àwọn méjèèjì ti ṣe okùnfà ìṣe ọjà àwẹ̀ wọn wọ́n ní kéde pé ọwọ́ ń bá yàn fa ẹ̀jẹ̀ ló ti wá àwẹ̀ rẹ̀ ti wá já rárá o tẹ́jẹ̀ bá kàkàkò tó bọ́ sí ní ọ̀nà ọ̀fun tó fi wá sí fún àwẹ̀ rẹ̀ já àbí bẹ́ẹ̀ kọ́ ẹni jẹ́ ń bá ṣe hìjámọ̀ náà wọ́n fa ẹ̀jẹ̀ kúrò lára rẹ̀ lára rẹ̀ wá wíìkì lọ́fi wá nídìí oúnjẹ tí ọ̀jẹ̀ ẹgbẹ́ jẹ́ bá gba ìgbé èèyàn bíi lítà kan ní ní ọ́fíìsì <laughs> o òfin ìgbà lára báyìí wàá máa bá wá lítà lára ẹlòmíì ẹ̀rọ hà tẹ̀sí nìyí mélòó wá ní wá lítà ẹ̀ǹgbẹ́. <laughs> ha ha ha ha ha ha àwọn ha ha yìí ha ha ha yìí máa ha ha àlè ha ha lè gbá bí ha ha ha ha lèmi ha ha tó tẹ ẹ ha ha ha ha yìí ha ha gbà mí ha tó fún ha mí ha ha ha tẹ ha mú ná pé ẹni yẹn ó ti ha ha yọ ha tí ha ha fi yìí. déjì la tí yóò fi wá sẹ́yìn àwẹ̀ yóò fi já kì í ti fi bóyá ọ̀tọ́mátíkálì kò sí ẹ̀ bá ti gbèjà lára ẹ̀ kó wí bóyá àwẹ̀ rẹ̀ wá já. ètò wa yanjú gbogbo ẹ̀ oní ẹ̀ ní hadithi tí ìmáàmù dára kó sínú gbà wá gẹ́bí tí ibùdó ajáde sọ wákọ̀ wá ó ní dára kó sínú yóò sọ pé hadithi yẹn ó fún lágbára pé hadithi tó wà kọ́wé tó lágbára yìí afáwọn abdallah bin abdulrahman al-bassam ọsọ pé alihadidani sahihan àdìsẹ tá a kà tán àti tá a fẹ́ kà yìí ìdí ìjùlọ lálàáfíà ó ní ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anasa mamali kọlọ̀nkọ́ yóò fi ọsọ pé awúwálùmọ̀ kórè àti alìkèdáàmù lè sàn ẹ̀mí anajà àfàrà àbúrò àbí ìfọ̀ọ̀lẹ̀ awúwálà mọ̀ kórè àti alìkèdáàmù lè sàn ẹ̀mí ó ní àkọ́kọ́ àsìkò tí wọ́n kórìíra mímọ dégò fún ẹ tí ọgbà wẹ̀ pé kí wọ́n kórìíra mímọ fa ẹ̀jẹ̀ lára rẹ̀ ó ní tó ṣẹlẹ̀ àsìkò tó kọ́kọ́ ṣẹlẹ̀ ní Ghana jẹ́ àkọ́rọ̀ fún Abi Talib pé jẹ́ àkọ́rọ̀ ọmọ Abi Talib ìsẹ́jẹ̀ wọ́n wọ́n sọ̀rọ̀ wọ́n fa ẹ̀jẹ̀ kó lára rẹ̀ tó sì wà ní ẹ̀ńtọ́gbà wẹ̀ fàmárà bíi nàbí sallallahu alaihi wa sallam òjì ọlọ́run wá lórí kọjá pẹ̀lú ẹ̀ fàkọ́ọ̀lù absara hadan àwọn méjèèjì yìí wọ́n ti sínú o túmà lẹ́yìn ìgbà náà rọ́kàtà nàbí sallallahu alaihi wa sallam báàgù bílẹ̀ ìjà àmàtìlẹ̀ sọ̀rọ̀ òjì ọlọ́run fi rọrùn lẹ́yìn ìgbà náà yìí ẹ̀ńtọ́ bá gbáwẹ̀ ó lè máa débò ó lè wọ́n lè fa ìjẹ̀ lára ẹ̀ wàkàna anas yà fẹ́jẹ̀ wọ́n wọ́n sọ èrò tó anas wá jẹ́ nítorí pé anas sọ̀gbà àdìgbò wa òun gangan fúnra rẹ̀ a máa fa ayílẹ̀ tó fún wọn gbẹ̀jẹ̀ kúrò lára wọn nígbà tó ti gbà wọ̀ tó tí túmọ̀ sí pé pẹ̀lú àdìgbò eléyìí ipe òfin kọ́kọ́ wá ipe wọ́n máa ṣe ẹ̀ ti àwẹ̀ rẹ̀ ti dá lẹ́yìn ìgbà náà òfin mi ìṣẹ̀tọ̀ wá wá ipe kò sí ìwọ ọwọ́ pé yóò sọ̀ra kọ́mọ́ kò lílẹ̀ bá tí ó wá pé àwẹ̀ rẹ̀ ọjà àbí ẹni tó ń fa náà kọ́mọ́ fà débi pé yóò wá bọ́ sẹ́nu rẹ̀ tó yóò di ìdí ọ̀bọ̀ sọ́nà ọ̀sán rẹ̀ tó eléyìí ni àdí ìtọ́ká méjèèjì tọ́ka lẹ́nu kò a sì mọ̀ pé nẹ́ẹ̀sì wọn ò kúrò náà bẹ́ẹ̀ ní Islam eléyìí lákòókò òfin lẹ́yìn ìgbà náà wọ́n gbogbo bẹ́ẹ̀ àwọn àbáàsì ká wá wà yìí wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí àwọn àhàdìsì apá kan sọ yìí pé ẹnu wọn kọ́kọ́ kò yìí pé tọ́ba jẹ́ ẹ̀jẹ̀ sáǹpù pé ọbẹ̀ gbẹ̀dẹ̀ fún tẹ́sì ìyẹn ò ìyẹn ò jáwé rárá ìwọ̀n bá tí wọ́n fi lọ ṣe tẹ́sì laboratory wọ́n ní ìyẹn ò jáwé èèyàn lẹ́yìn lè fi ẹsẹ̀ gégùn àbíkọ́ fi ara ya nǹkan nínú Ramadan àgbẹ̀rọ̀ pé wọn bá tó jáde ń bẹ fọ ojú ajala o ṣùgbọ́n tó bá jẹ́ pé kí wọ́n gbà àbí pọ̀ nítorí bí wọ́n fẹ́ tó wòsàn lẹ́nu kan ńlọrọ wọn ti tó méjì apákan gbé olórí wípé kí wọ́n bá ti lè gbà lára rẹ̀ tó àwẹ̀ rẹ̀ já adẹ́gbẹ́ tí ọba lè tán kọ́mọ́sọ̀rọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ tí ọba lè tán kọ́mọ́sọ̀rọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ kọ́mọ́ bá gbẹ̀gbẹ̀ apákan rárá ìtí wọn rí wọn gbà wípé kọjá wẹ tó ti èsì èyí tó súnmọ́ ju insha Allah ta'ala ọ̀nà ẹni pé kọjá wẹ tó ṣùgbọ́n síbẹ̀ kéèyàn ṣọ́ra fún lásìkò àwẹ̀ kọ́mọ̀jà yìí pé yọ̀wọ̀ àti òkùnfà tí èyí ó tó wá lọ jáwé rẹ̀ nípa pé ìjà àmọ̀ kọjá wẹ̀ òun náà ni mọ̀sáìbù kìí àtàlátà wà lórí ẹ̀ so òun náà ní mọ́sáàbù màlìkíyà àti tàbíyà àti hànàfíyà so ìmáàmù ahmadu lọ́dọọdọ ti wí pé ọmọ ń já o so ọlọ́ọ̀bà nìkan náà ní onímọ̀ ọ̀rọ̀ míì náà ti wà ní mọ́sáàbù rẹ̀ náà lórí pé kọjá o àdìsọ́tẹ̀ lélẹ́yìí ibn hajar sọ pé rọwá ibn Majah ibn Majah lọ́gàá wa bí kìtìnnà jẹ́ nìgbà yìí pẹ̀lú sanad ẹgbà wa tọ́ lẹ ọ̀rọ̀lẹ̀ Tirmidhi ìmáàmù Tirmidhi sọ pé láàyè sí ìfòkè ààrẹ lè bá a bìṣe ìfún kò sáàdì sì kẹsàn-án tó lálàáfíà nípa ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó wà nínú àdìsí kò sáàdì sì tó wá tó lálàáfíà nǹkan rẹ̀ àwọn ọkọ̀ fáàbù nìyẹn fáàbù bíbíà fáàbù àdìsí àgbẹ̀ ilé ìtọ́wọ́ ká àdìsí wọn ti kọjá là wọ́n ti hà á kánú kánú kọlọ̀ǹkọ́ kọ̀ fẹ́ wọn So sẹ́ni kan bá ń sọ̀rọ̀ nípa àdìs kọ́ sọ̀rọ̀ nípa nkọ́mọ̀ kọ́mọ̀dé ọ̀rọ̀ orientalist ni ọmọ sọ ọ̀rọ̀ àwọn orientalist rẹ̀ wọ́n kàn mọ̀ criticize lásán ni sísẹ́lì di wọn jẹ́kẹ̀ wá bí wọ́n ti parí di méjì slab lásán àwọn slab lélẹ́yìí àwọn tó yẹ pé wọ́n iṣẹ́ ń há ọkọjá àlà ọkọjá so tirimiti lọ ń sọ̀rọ̀ ọ̀tọ̀rọ̀ jébìlì pé lórí tọ́pìkì yìí ọ̀sáàdì ìsìtọ́ fẹsẹ̀ ńlẹ̀ lọ́sọ̀ ibnu ibnu ibnu maja sọ pé ìsinadu ẹ ibnu ajá sọ pé tí ibnu maja náà gbà wá ìsinadu rẹ̀ ń fọ́ lẹ́yìn. ó ní. nítorí wọn bẹ́ẹ̀ náà ni pé wọ́n wá látọ̀dọ̀ aisha rọ̀bí ọ̀la á ní aisha ní nàbí ọ̀sán sálá ìta àlà tó ramadan wọ̀ wọ̀fà yìí sí ànábì ọ̀sán àlà àlè ọ̀sán ó lé sí irú òyìn ramadan ó ti jẹ́ nǹkan gbáwẹ̀. so nínú monafik ọ̀nà tí ìfẹ́ máa ń gbà dé ọ̀nà ọ̀run yóò fi dékun iná lójú wa iná lójú wa iná lójú wa kò síbi tí ò pàtàkì lọ imú àtọjú ẹnu àti mọ̀nyìn tó ti dájú bẹ̀rẹ̀ láti mú náà ìyẹn lè gbé nǹkan parí tí ó sì máa lọ́nà tí ó sì máa tí ó yọ ọ́ imú rẹ̀ tó àti tojú náà mo rò pé kí n bì tó ìdájú kì í sọ ni pé kò sí ìwọ ni bí ìlú létí oṣù àwọ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ kì í ti bá dìbò wà sọ̀rọ̀ lílé tìró nù awẹ ọ wà lórí asin lórí ìpìlẹ̀ kẹrí àìpé ẹjẹ ọba sọ kọjá awẹ kọ mẹ́rin wa ẹjẹ ọba sọ kọjá awẹ òní kọ mẹ́rin wa mẹba ní ọjà awẹ òun ò ní ìdíkọ ọmọ wẹrin sí torí pé ìpìlẹ̀ ni pé nítorí ọba já awẹ ọgbọ́dọ̀ lẹ́rù mo rò pé díẹ̀ sì tó olórí ìpìlẹ̀ yẹn òun náà ní pé lílé tìró òkè wọ̀ ń bẹ̀ nínú awẹ kìí ṣe nítorí àdìsí o nítorí ilé ìpìlẹ̀ nìyẹn nínú ṣẹ̀ríà. ó ní àdìsí ọ̀tẹ̀ lélẹ̀ mọ́n Bukhari àti Muslim lọ́gbà wa ló sọ pé mustapha kò náà rè ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Abu Hurairah kọ́lọ́ nǹkan yọnu sí i ó ní òtí ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé man nasiya wa huwa sa'im fa akala aw shariba falyutimma sawmahu fa innama at'amahu Allahu wa ẹni yòówù Gbagbira, bá gbàgbéra wàhùwà sọ èyí tó sì jẹ́ ńtọ́ gbáwẹ̀ fàákàlà àwòṣẹ́rì tọ́wọ́ ajẹ́ nkẹ́kẹ́ ní ní fáliyù tí mo sọ mọ̀hù ọ̀yà máa bá àwẹ̀ rẹ̀ lọ́wọ́. àlìyọ́mọ àtìmọ́tìlá tó ń dínà wọ́n àtìmọ́tò àléékún ní ìmọ̀ lọ lórí yín o èkó parí o. fáliyò tí ń mọ̀ tọ́wọ́ mọ̀ hù ẹni bẹ́ẹ̀ kọ́ ya máa bá àwẹ̀ rẹ̀ lọ. tó di èsì ẹ̀yìn pé ọkọ̀ arínú o kọ́ máa bá lọ tí ó fi ṣe kíni tí ó fi di ìgbà tí ó lọ. máa ta àmọ́ ọlọ́run fún ní nǹkan jẹ ni wọ́n sàkà ó sì fún ní yẹn ti mo rò pé bí ọ tó ó gbàwẹ̀ ni lọ́wọ́ wo bí síìtì rẹ yìí lọ́wọ́ bọ́ ọmọdé lọ́wọ́ bá jẹ́ kéjì ẹ̀fẹ̀ fóònù jẹ fóònù jẹ ti aa ẹgbà torí pé lásìkò kí ni o ti bàwẹ̀ kọ́ra kó tó ti rọ̀mọ̀dán. wọ́n yẹ kíjọ rọ̀mọ̀dán náà náà pé bí ń jẹ nǹkan

àyìnlá ò sí ìdè tó fi lọ́dọ̀ ọlọ́run ọkọ ló ń bá mi tó ọ́n lo àlìjẹ́ náà kò sí òun kankan bọ́ fi kó bẹ̀. àwọn èèyàn mi ọmọ bá mi jẹ́wọ́ ní bí òun làwọn tó wá yọ sàkàrà yìí kí má jẹ́ musa kọ́ bàbá mi lọ́dọ̀ lára rẹ̀ ìwà ètí má jẹun sàkà ọba ti pé lára rẹ kò nídìí ọba rújẹ lórí pé ọyọ sàkà mọtò bá fẹ́ yọ sàkà mùsàhábà kò pé dandan Ọlọ́run gbà. wálé lè ha àti hati mu asa yi pé mani aftara fi Ramadan na ziyan ẹ ń bá gbàgbéra nínú Ramadan tó jẹun abomoni fàlà kọba àlè irú ẹni báyẹn òní tẹ́gbẹ́ ni òní tó sánmá wọlé àtàkpàrà kò sì sí ìtànà kankan fún un wọ́n fún ọ̀sàhìn ibùdó hajj àti sọ̀tún àdìgbò yẹn wà sàhìn àbáwọ̀ abdullahi bin abdulrahman bin sasab ó ní alihadi bin sàhìn àdìgbò yẹn ọ̀fẹ̀sẹ̀ nílẹ̀ onú àti mọ́tàbù àwọn èèyàn nínú àwọn àbá nínú wọn ni mọ́tàbù yọ̀ọ́ ahmed wà imam malik sọ pé.

láàkọ̀dọ̀ àárẹ̀ ègbé ọ̀sán mi padà wọlé àgàpà kò sí tànàtànà lórí ẹ̀ so eléyìí ló súnmọ́ jù òun náà ló súnmọ́ jù ìpè nígbà tí nọ́ọ̀sì adéṣe wa lórí ilé tó sì bẹ̀bẹ̀ rinlẹ̀ lórí ilé kò sí ìgbà lórí ìdí ọ̀sán mọ̀tọ́ bá káàkó tán wọ́n wá lè mọ́tàgbọ́n wọ ahmed kò sí wọ̀ ẹ̀ mọ́tàgbọ́n wọ́n á lè kò sí wọ̀ mẹ́rin. gbòrògbòdì èsì ọkà kò sàn nìyẹn tòtọ́ bá gbá àwẹ̀ mí padà kò sí lórí ìtìláàbù ẹ̀ ọba gbá àwẹ̀ mí padà mọ́ mọ́lẹ́kì ó ti mọ̀ wà lórí ìtìláàbù jẹ̀gbá ah, òdòmọ́tì àkùsù wa bá gbá padà wa tó <laughs> tàbá kan padà kò sí so àwọn onímọ̀ náà ti sọ sí èdè ẹyọ kan mọ lórí pé kò ní í gba ìní ìpadà káwá sàkíyèsí ara nípa ètò fi pé ntọ́jẹ tọ́gbà tó yára jẹ ọgbà tó ń lòótọ́ ṣùgbọ́n nǹkan nídìí <laughs> <laughs> àbíkọ́jọ búrẹ́dì kójú abájẹ́jù kẹ́ ah, á tó bá rẹ̀ bá mọ́mọ́ gba awẹ́ lọ́wọ́ àtúntẹ̀nu ẹ̀ lẹ̀ àyàwó à ń ta pé kiri yìí kiri yìí bíi omi so ìdájọ́ náà ní pé tọ́ba jẹ́ pé ìdíra ni ọlẹ́tọ̀ọ́ kó mu omi ṣùgbọ́n pẹ̀lú kó ti dàníyàn pé òun fẹ́ mu omi tó ti wà nù àwẹ̀ àwẹ̀ òun ti wa ní òun gbà mí padà sí kàfàrà kankan lórí ẹ̀ torí ìnira lọ́fà mo kò tiẹ̀ sìn tó ẹ̀jẹ̀ bá ẹ̀jẹ̀ bá ẹ̀jẹ̀ bá ń jẹ sàárì lọ nílùú tí wọ́n ti máa ń pè wọ́n tó yẹ pé àbájá ní tọ́ba ti ń yọ ni wọ́n máa ń pè é ìdírí ìlú wa ìlọ́yẹ pé á ti pẹ́ pẹ́ pẹ́ alàfẹ́ kápò náà á sì máa pe àbájá yìí ẹlòmíì ṣe gbé yàrá àyà tí ó ti pa tí ó ti pa àlùfájà yìí síwájú kótó kótó tá ti kù oríṣiríṣi la bá ń ṣe kí á fi tí ó lè lò ẹlòmí ọ̀sàrí pè ẹlòmí ọ̀pẹ ọ̀pẹ ìfọwọ́ ayé pé bí tiẹ́ ti ń pè lásìkò kì í yọ tiẹ́ ń tó àsìkò rẹ̀ téèyàn bá mu omi lọ́wọ́ tiẹ́ sì pè é yòó ó lè parí ẹ̀ lọ́wọ́ tó wà ní kàdé kò tó wá gbé lẹ̀ kìí ṣe tuntun mí tó ṣẹ̀ gbé o ìtọ́wà lẹ́nu rẹ ni o kò tó ń gbé lójú mú lọ kò lè kọ̀ bí jẹ̀ kò tó wá gbé lẹ̀ mo rò ó kìí sì kò tó kọ́ wá tẹ̀ wá gbé. ní ọ̀lẹ́sọ̀ wọ́n bá jẹ pé búrẹ́dì àtẹ̀wà lórí ti tààyè wọ́n wá pẹ̀lú mọ́ lẹ́nu ó sì ní ibi omi tó ẹ̀ o tọ́wá ti lè mú àwọn ẹ̀rẹ̀ já gbẹ̀yọ̀ kan náà ni wọ́n gbà padà ń gbọ́dọ̀ pé ìnira ti yé ọlọ́ọ̀bá nìkan ni ọ̀bọ̀ o. tó ibẹ̀ láti fi ń sàlà nítorí àdúgbò wọn bá jẹ́ agbọ́ ìfọlọ́n jẹ́ kó wúlò fún wa. sọ́nà kàlọ́ mi hàmì ìlà ìlà náà ṣẹlẹ̀ fún wa wọ́n náà tó